العلي من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله akí ẹ̀yin ará lé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tílé ẹ̀kọ́ muflihun high school tó gbówà sí àdúgbò muslim ìfẹ́lódún ìdí òbí nílùú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀. wọ́n Schools are many across Nigeria, but unless you are that, it's all you need is a standard Western education for your children with undiluted Islamic knowledge. Muflihun High School is for you to enroll their children. Muflihun High School has a standard computer laboratory with well-equipped science and home economics lab, uninterrupted power supply for conducive learning, daily Quran memorization, and lots more. Òdodo ọ̀rọ̀ tí ò lábùlà níbẹ̀. Muflihun High School jẹ́ ilé ẹ̀kọ́ tí Mùsèmùsè rẹ̀ ta Mùsèmùsè. Ibi ìkákọ́mọlẹ́kọ̀ọ́ ìgbé bá yanjú ohun tó ń sọ̀rọ̀ ọlọ́run tí ò lábúyẹ̀ àti àwọn èròjà ìkẹ́kọ̀ọ́ tó kún kẹ̀kẹ́ èyí jẹ́ lọ́mújọba lù ló ń tẹ̀ gbà. bẹ́ẹ̀ mùsùlùmí àìsí tó ní ilé ìkéwù tá a lárúbáwá àdí síkì náàfù sárfù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. for more information and inquiry reach out to them at muslim ifelodu idiobi area ibadan or call zero eight zero five two six one five three zero eight or zero هم المفلحون فمن كفرت موازينه فأولئك هم المفلحون Abẹ Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo gbogbo àwọn ẹrúsìn Ọlọ́run tí wọ́n kúnṣẹ́ Ọlọ́run lọ́wọ́ tẹ́ fi ń gbóhùn wa di àsìkò yìí kọ́lọ́run kó bá ní san wọ́n ní ẹ̀san olóore kó jẹ́ àtijọ́ ọ̀gbẹ́ǹde alkiyama jẹ́mọ́ tí ó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ ètò wa lóru èní pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa bìnrin Latifa Rashid tí ó kà fún wa bismillah. بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور Ọlọ́run bá ní fún àwọn ọmọ náà ní àlùbáríkà tí ó pọ̀ kó jẹ́ kí wọ́n ó ṣe oríire ẹ̀yẹ rúfẹ́ ọlọ́run ẹ jẹ́ ká bọ́ sínú ìdánilẹ́kọ̀ọ́ lódidi torí pé à ń sọ àsìkò wa lò ní fún àwọn agbẹ́rin tó kù tí a fẹ́ ṣe àlàyé ẹ̀ lónìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a fẹ́ sọ fún wa in tó ní í ṣe pẹ̀lú àdábù idil fitir àdábù idil fitir eléyìí la fi sọ díẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ a fẹ́ ṣe ọdún ọdún ìtúnú ààwẹ̀ nínú slam. pẹ̀lú ìyọ̀ǹdọ́lọ́ lẹ́yìn ẹ́písòdù èyí tá à ń sọ yìí ẹ́písòdù kan tó máa wáyé òun la fi ṣàlàyé mọ́dà bákíyá báàdà Ramadan tòní ìkọ́ni ọmọ ajẹ́ last episode wa pẹ̀lú àṣẹ ọlọ́run a tún sọ̀rọ̀ nípa what next after Ramadan ṣùgbọ́n ẹ jẹ́ akọ́yanjú ẹ̀kọ́ ele ìtọ́rọ̀ mọ́ ọdún ìtúnú àwẹ̀ ẹ̀yin olùgbàgbọ́ òdodo nínú tá a ti mọ̀ nínú ìsìláàmù òun ni pé ọlọ́run jìnkí wa pẹ̀lú ọdún méjì tá rí látẹnu wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam nígbà tánàbí délùú Mẹ́kà tí wọ́n ní àwọn ọdún oríṣiríṣi ìtọ́jọ́dún òsà ìtọ́jọ́dún ìbílẹ̀ àtàwọn ọdún mẹ́ẹ̀ tí ànábì wá jí ó yé wọn pé ẹ̀yin èèyàn yí ẹ lọ ọmọ o ọlọ́run ti fi àwọn ọdún kan rọ́pò fún yín ọlọ́run ti fi àwọn ọdún kan ó ti fi jìrọ̀ fún yín ọdún méjì náà wá ní òun náà lọ́dún ìtúnú ààwẹ̀ àti ọdún iléyá a máa ń sọdún ìtúnú ààwẹ̀ lẹ́yìn ìgbà tá a bá ti lè gba ààwẹ̀ tó pé mọ́kàndínlọ́gbọ̀n àbó pé ọgbọ̀n géérégé tí wọ́n bá fi lè rí oṣù shawal ní tó túmọ̀ sí ni wípé ọdún ti bẹ̀rẹ̀ òun náà nìyẹn tá a bá ti wá gbọ́ eléyìí yé àsáwà tá a jẹ́ mùsùlùmí gbogbo ń táwa máa ń ṣe nínú ẹ̀sìn wa ọlọ́run àtànábì rẹ̀ náà máa ń sọ ìdájọ́ ẹ ṣe báyìí ẹ má ṣe báyìí ẹ ṣe báyìí eléyìí ni tá a gbọ́dọ̀ gbọ́yé ẹ wá jẹ́ kárara wo díẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ ọdún ti ìtúnú àwẹ̀ àáfàá ní alákọ̀ọ́kọ́ ń bẹ̀ nígbà tá a bá ti lè gbọ́ tó ti dájú pé wọ́n ti rí oṣù ṣàwálì pé tó ọ̀la òun ni ọdún o ìta ṣe ni àtẹ̀kìbír àìndà ìkìmọ́lẹ̀lẹ̀ àìdà min gurubi shams laylatal eid ila salatil eid afa ní tọ́kọ́ kan wá ni a ma sọpọ́ lọ́n tóbi Allahu akbar Allahu akbar la ilaha illallah wallahu akbar Allahu akbar walila alhamd ìyàtọ̀tọ̀ wà ń bi ti túnú àwẹ̀ àti iléyà ni pé ìtúnú àwẹ̀ ti róòsù yẹn láàmà wí tí ó tá a kírun èyí tó rinlẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn onímímọ̀ òun ni ká dádúró èyí ló rinlẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn onímímọ̀ àáfàá ní òsín tó burú ká máa wí sókè láwọn ọjà láwọn inú ilé láwọn mọ́sálásí láti fi hàn pé aláwa mùsùlùmí fẹ́ a tún rí ọ̀kan ṣe nínú òpó Islam a rí ọ̀kan ṣe nínú ìjọsìn èyí téèyàn fi máa ń rí ojú rẹ Ọlọ́run táwa bá ti ṣèjọsìn tán báwọn àwa máa ń dúpẹ́ fọ́lọ́run ni ara ń tá a fi ń dúpẹ́ nípa tó ń sọpọ́ lọ́n tóbi pẹ̀lú gbólóhùn Allahu akbar Allahu akbar àáfàá ní eléyìí òun láàmà wí tí ó kan gbogbo ayé tí gbogbo ayé ó mọ̀ pé àárín mọ́gíríbì sígbà tá a fi kíìdì ìtùnú ààwẹ̀ àwọn mùsùlùmí o wọ́n parí ààwẹ̀ eléyìí ni nǹkan alákọ̀ọ́kọ́ nínú ntọ́kan àáfàá lẹ́lẹ́ẹ̀kejì òun ni kíkálukọ́ yọ zakatul fitir gbogbo ẹni tí ọba tí ìyọ jáka àti ṣèdánilẹ́kọ̀ọ́ kọjá lórí jáka èyí sọ́dákọ́tul fitir gbogbo ẹni tí ọba wá sí ìyọ tiẹ̀ tán fi ní wọ́n róṣù ṣàwálì tó túmọ̀ sí pọ́lá lọ́dún ẹ̀kọ́ ẹlẹ́kejì ni pé wọ́n tètè lọ yọ sọ́dákọ́tul fitiri wọn so kó tó di páàlọ́ ìdì èyí òun ni tó wà níbàámu sí lánàá tọ́lọ́hún àti súnà ànábìwà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ jẹ́ ká gbọ́ eléyìí yé dáadáa àáfàá ní ẹlẹ́kẹta nínú tọ́kàn wá òun ni kọjá sí wípé gbogbo mùsùlùmí ká lọ sí ìdí ká lọ ìd á lọ kírun fọ́lọ́hun irun tá lọ kí fọ́lọ́hun yìí àní táwa bá ti rí tọ́lọ́hun ṣe fẹ́ àwọn ètò ń fi ìyapa ọlọ́run àìfi dúpẹ́ ìmọ̀ ṣe lọ́run náà la fi ń dúpẹ́ mùsùlùmí tó parí ààwẹ̀ kìí ṣe ijó òun lọ́rọ̀ wá kan kìí ṣe ká máa mutí òun lọ́rọ̀ wá kan kìí ṣe ká máa ta tẹ́tẹ́ ká máa ṣe sìnà lọ́rọ̀ wá kan a tún lọ dúpẹ́ fọlọ́run ní ìdí ni a wà kóra wa jọ àáfàá ní gẹ́gẹ́ bó ṣe wà nínú hadithi gbogbo wa náà fẹ́ ká lọ sí ìdí àdíìsì ìyá wa ọmọ àtìyà kọ́lọ̀ ń kó bá ní yọnu sí wọn ó ti ṣàlàyé pé àmọ́rọ̀ náà Rasulullah sallallahu alaihi wasallam an nukhrija fil fitr wal adha al-awatiq wal huyaj wa dhawatil khudur anábì sọ fún wa pé tó bá ti di ìgbọ́ ọdún òtúnú àwẹ̀ àbígbọ́ ọdún léyá ọyá o ẹ jẹ́ èèyàn máa lọ yídì báyìí gbogbo àwọn tó arúgbó ẹ wọn lọ yídì àwọn obìnrin tí wọ́n ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ẹ jẹ́ wọn lọ yídì àwọn ọlọ́mọge ẹ jẹ́ kan lọ yídì ṣùgbọ́n àwọn obìnrin tí wọ́n ní ẹ̀jẹ̀ bí ẹ̀tàn ní ẹ̀jẹ̀ nǹkan oṣù lára fàyà àtàzínà mùsọ̀là wàyẹ̀ṣẹ̀ àdínà lẹ́kọ́ìrọ̀ wà dáhàwátà mùsùlùmí àwọn wà á ta kété ọwọ́ ẹ̀yìn mọ́sálásí tọ́ra wọn ò kírun wọ́n ń lọ dúpẹ́ fọ́lọ́n wọ́n ń lọ sọpọ́lọ́ ń tóbi ní ọwọ́ ẹ̀yìn mọ́sálásí ni wọ́n wà táwọn náà ọmọ ṣe kí ni wọ́n ò fojú rí oore kí n bẹ́ ń jọ ìdí àti àdúrà táwọn mùsùlùmí tí wọ́n ṣe nínú ẹ̀kọ́ tó wá rọ̀ mọ́ òun ni wípé a ti mọ̀ pọ́kùnrin ọlọ ìdí àwọn ọmọ wa á kó wọn lọ àwọn obìnrin wa á kó wọn lọ kódà àwọn ìyá àwọn bàbá tán bá jágbàlagbà tí è ṣe pé àárẹ̀ mú wọn débi pé wọn lè rìn tá a bá gbé wọn nú mọ́tò pẹ̀lú wọn bá sọ̀pọ́ọ̀tì so àwọn tó bá jẹ́ pé wọ́n tún lè lọ yídì náà náà àwọn àgbàlagbà ẹjẹ́ àwọn náà lọ kínú wọn ó dùn kan fojú gan ní oore kan fetí kó àdúà tí ìmáàmù ó ṣe táwa mùsùlùmí ọmọ ṣe fúnra wa ní ìdí ẹ̀yin tẹ́ ẹ bá wá jóbìnrin ọ̀rọ̀ kàn yín ẹ súnmọ́ bí ẹ wá jókòó lónìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ẹ̀sìn òye yín mọ́ fashion parade lẹ́fẹ́ sọ ẹ̀sẹ̀ dà ẹ̀sìn ọlọ́run ni ká ṣe ìtúnu ààwẹ̀ o kèé ṣe ìfẹ́ ẹnu yín o tó bá ti wá jẹ́sìn ọlọ́run ìjẹ́ gbọ́ nǹkan tí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tọ́lọ̀ ń fi ẹ̀sìn rán tó bẹ́yìn obìnrin sọ ara ń tọ́ba yín sọ ni wípé gbogbo obìnrin tí ọba bá ti wá lọ ìdí ànábì ní kó wọ jìlìbáàbù jẹ́mọ́ ẹ̀ gbọ́ yín dáadáa gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń bọ̀ wá ìdí wọ́n ní ẹ lo pàfúùmù èèwọ̀ ní kóbìnrin ọmọ ẹ lo pàfúùmù jáde o gbogbo obìnrin tí bá fi pàfúùmù sára jáde àwọn mọ̀lẹ́ kọ́ ọmọ ṣépè fún wọn ó sì máa sọ pé aunty zaniya onísìnà obìnrin ni ọ alágbèrè ni ọ ọ̀tá ọlọ́run ni ọ ẹ má lo pàfúùmù jáde yálà àjọ ọdún àbí èsèjọ ọdún àwa ọkùnrin ni ṣẹ̀rí àkọ́ wa pé ká lo pàfúùmù wá sí ìdì níjọ́ tí ò sí ìdì náà ká tó lo pàfúùmù kílẹ̀ yín obìnrin ó ṣe gbogbo léèsì yín tẹ́ ẹ ti wọ̀ ẹ má jàrí àǹkárá yín tẹ́ ẹ rà bẹ́ẹ̀ ni àwọn gíní yín ẹ̀ka rè kí lẹ́wàá ṣe ẹ wà wá ìjáàbù tó tóbi ẹ wà wọ̀ lórí àǹkàrà yín ẹ wọ̀ lórí léèsì yín ẹ wọ̀ lórí kíni o gíní yín ìwọ tó bá jẹ́ pé ìmánì tiẹ̀ ò tí ì tó kó o tó wọ́n jáàbù ńlá wá wá ìborùn tó tóbi gbàgẹ̀rẹ̀ kó o fi bò mọ́lẹ̀ ẹ má sì gbá àyà alẹ́ mọ́sálásí ẹ má tọ̀tẹ̀ tọ́ ọ̀bá ti bójú rẹ má tọ̀tẹ̀ wà mọ́sálásí fún wa sótìyé bá mi ìsìn wọn ò ní ẹ wá ṣe fashion parade wọ́n ní àwa àṣẹ lọ́run ni ẹ má dáràn sí àwọn ẹrúsìn ọlọ́run ní ọrùn àáfà lára tó tó pàtàkì ká wá ìdí ìtìsúnú àwẹ̀ a gbọ́dọ̀ jẹun àìgbá àwẹ̀ wá sí ìdí ìtìsúnú àwẹ̀ ó kéré jù tá a bá rèso dàbí nù a lè jẹ mẹ́ta a lè jẹ márùn a lè jẹ méje eléyìí ń bẹ nínú hadith mọ́mọ́ wa Bukhari tí wọ́n gbà wá a máa jẹun lọ sí ìdí ìtùnú àwẹ̀ ni bákan náà aṣọ tó bá dá nínú aṣọ àwọn àṣọpáṣọ tuntun jama ẹ ń bá rówó raṣọ tuntun barakallahu fi ọlọ́run fàlùbáríkà sí ẹ̀yin tẹ́ ẹ̀ bá rówó raṣọ aṣọ kan lẹ tí ń wọ̀ kìtùnú àwẹ̀ ò tó dé ẹ yá lọ tó bá jásọ tí stáṣì lè wà ń bẹ̀ ẹ fi stáṣì sí kọ̀ǹgàn dáadáa ẹ máa wọ̀ bọ̀ wá sí ibi ẹ̀yin tọ́lọ́run bá wá ní ẹ rówó ra aṣọ tuntun kò sí nǹkan tó burú ń bẹ̀ ẹ̀wọ́ káwọ asọ tó da òun ni nǹkan tí ṣẹ̀ríà tó sọ fún wa tó bá ti wá rí bẹ́ẹ̀ tá a bá ti dé ìdí à ń lọ ṣe náà fìlà ni kò nídìí ká tún dé ìdí ká tún ẹsẹ̀ gbé náà fìlà kankan dúró mọ́ bí kò ṣe wí pé a jókòó a máa retí kí ìmáàmù òde kí ìmáàmù ó sì lídìí wa ní inú ìrun òun ni nǹkan tí ṣẹ̀ríà Islam tí ó fẹ́ fún ẹnìkọ̀ọ̀kan wa ní ìparí àáfàá ní ká lọ ọmọ ìrun yídì àìpé ìrun fún àìsí ìṣe ìkáàmọ̀ ìmáàmù ni ó kí rákà méjì fún wa nínú èyí tó rinlẹ̀ níbi rákà àkọ́kọ́ Allahu akbar méje níbi rákà ẹ̀kejì Allahu akbar márùn ìmáàmù ó ka súrà eléyìí tí ó bá mọ̀ tàbáwọn súrà tá rí ẹ̀rí ẹ̀ látọ̀dọ̀ ànábì àsálàm bíi suratul gáṣíà suratul àlá suratul kọf àti àwọn súrà míì tá a tó ń rí ẹ̀rí ẹ̀ eléyìí ni ṣókí nípa ntọ́kàn wa nípa ọdún ìtúnu ààwẹ̀ ilé ẹ̀kọ́ mufleon high school náà sonígbọ̀wọ́ ètò yìí títí òru ọ̀la tá a máa mú last episode ní Ramadan fourteen forty three yìí wá ìlànà inés Islam Rasheed Hashim Abu Anas assalamu asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.